له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يبقى إليه تيادف ولا يا رب كم من بلاء قد ذهبت به àǹfilé yìí tún fi dúpẹ́ sí lórí àwọn oríṣiríṣi ń ta arántí ti kó ayọ̀ nínú ẹ̀. Ya Rabbi kam min bala'in qad dhahabta bihi mélòó la fẹ́ kà nínú àwọn oríṣiríṣi àwọn tí ò bá ti ṣe wá ìtọ́lọ́wọ́ ti kó wa yọ. ní wàlá ọ̀làkà lámú àkọ́rùdì wàlá àbí mélòó la tiẹ̀ fẹ́ kà nínú ètò tiẹ̀ ti ṣe wá ṣùgbọ́n tọ́lọ́wọ́ wa lọ bẹ́ẹ̀ kó mú wa lọ tó ṣẹ́ wa kù. wàlá ọ̀làkà lámú àkọ́rùdì wàlá mú àkùnmí. nǹkan pọ̀ tó ní kálukú ìmì àti yín máa mọ̀ pé àyè ọpẹ́ yọ o. wàkàmù wàkàmì ni òmùrí lásò àhàfihàn ha. nǹkan ti ṣẹlẹ̀ láyé yìí o. wàkàmù wàkàmì ni òmùrí. ìjọ tásídẹ̀ǹtì ni wọ́n náà rántí yẹn. wàkàmù wàkàmì ni òmùrí. àbíjọ tààrẹ̀ tó lágbára gan yẹn àkàwọn àkàn mí ní òmúrin tí wọ́n náà ti jákàn pé áà ò ti parí àkàwọn àkàn mí ní òmúrin àbọ́jọ́ ti náyẹn ṣọ́jọ́ ti náyẹn ló rántí lẹ́sùn àṣàṣírùn àbọ́jọ́ táwọn olè àtàkì yẹn ni ṣé yẹn ló fẹ́ sọ ni lẹ́sùn àṣàṣírùn oríṣiríṣi àwọn àgbákò àwọn nǹkan ló bá ti ṣẹlẹ̀ láyé tọ́lọ́ ti kó wa yọ. ìtànà mi bàlá àkàmú àkàmú àkàmí àbógun tẹnu iṣẹ́ yìí ni pẹ̀lú àwọn ọ̀tẹ́ lé nìní yìí. ìbí wọn náà rí lónìí àjẹ́tàná mi bàlá ìkà mùwàká mùwàká. ìbẹ́ èrè lónìí sà iná èrè lónìí mà àwọn tó rò pé ẹ̀ lè jẹ́ nǹkan ẹ̀ máa ti ń jẹ́ nǹkan lójú ẹ̀ ní wọn. àjẹ́tàná mi bàlá ìkà. oríṣiríṣi nǹkan ló máa ti ṣe wá sẹ́yìn tí ò ṣe kà tán. mùwàká mùwàká. tóníkàlókó bá tẹnubọ tí ẹ rí i pé a ah, ilẹ̀ awẹ́ o. àjẹ́tàná mi bàlá ìkà mùwàká mùwàká. ẹnìkan wá sọ a mọ̀ kó òun tẹ̀ sí ìrìn kankan ọlọ́run adúpẹ́ fún ẹ̀hún lórí kó ti padà jẹ́ wa fún. ọlọ́run adẹ̀ ń mọ orin tó ṣe fún wa a lè وعندي ولا بالذي يزيدك من نعمي إلينا نتافي وللني أسر عليكم والله الله فانبا محمد صلى الله عليه وسلم أفا وقاوى ẹnìkan ṣoṣo tó gbàròyìn látọ̀dọ̀ ọlọ́run pòun níwà sí àgbáyé ọlọ́run ló fòǹtẹ̀lú fóun bẹ́ẹ̀ kò sẹ́ni tó fòǹtẹ̀lú tẹnìkan kan tó ń pera rẹ̀ bẹ́ẹ̀ láyé lónìí àbí tí wọ́n ń pè bẹ́ẹ̀ ọlọ́run já mọ̀ pòun rán ànábì sí gbogbo àgbáńláyé lápapọ̀ abẹ́ọ̀lọ́wọ́ ba sallallahu alaihi wasallam kó bá ṣàlékún yọnu rẹ̀ fún ó bá ṣàlékún kẹ rẹ̀ fún bẹ́ẹ̀ náà ń tọrọ àlékún yọnu rẹ̀ fún àwọn ẹni ẹ̀ṣà tí ṣe àṣọ́hábá àwọn ọmọlékíwà àkọ́kọ́ tọ́lọ̀wọ́ bá tó kó ti àfáàwà àkọ́kọ́ àwọn abẹ́ọ̀lọ́wọ́ kójọ kó ṣẹwà náà lẹ́ṣà lórí dáadáa akẹ́ràwọ̀ káàbọ̀ gbogbo tí wọ́n kù sí gẹ́gẹ́ bí jẹ́ dé èèyàn èèyàn kí mọ̀ ní kó rí máa ń mì ọ̀rọ̀ ìjọba ṣàbàwà tún wọ́n ṣe ń bẹ̀ o mìtàwà náà kù sí ọ̀rọ̀ tó kó wa wá ṣe o toríjọ tó bá ti ń rò yí pé ìwọ pé ìwọ dáa tó bá ti ń rí àṣìṣe àwọn èèyàn ṣiṣẹ́ àwọn èèyàn ò ní náàfọ́ náà ti àwọn àlébù káramọ́jí gan jì gan alébàra ti ẹ náà wọ́n náà gbájúmọ́ kò dẹ̀ tọrọ kọ́lọ̀n kó tún ẹ ṣe láwọn bí tó kò tí a tẹ̀síwájú lónìí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí níbi tí adédúró ní àná a ń ṣàlàyé fún wa nípa pàtàkì àti ń tà lè pè ní ìjọsìn lóòótọ́ lóòótọ́ nípa àpíntà ń pè ní ìjọsìn toríṣiríṣi nǹkan náà èèyàn ṣe láyé lè tó ní kálukú náà ṣáà ń pè náà ní ìjọsìn ìjọsìn ìjọsìn ó pọ̀ ó pọ̀ ṣùgbọ́n tó jẹ́ ìjọsìn gangan gan eh, òun náà ni tí ọlọ́run bá pè ní ìjọsìn awakọ́ a lè ní tó bá fún wa lẹ́sìn ni wá pè fún wa lẹ́sìn yìí òun la mọ̀ lẹ́sìn nínú àwọn fún wa lẹ́sìn tó ní ká o ọba tó lẹ́rìí jọ́nà tó fẹ́ kẹ́ni tó bá ṣẹ̀sìn sí tó dẹ̀ ní ibi tó fẹ́ inú iná tó fẹ́ kó àwọn tí wọ́n bá ṣèdàkejì ẹ̀sìn tó pọ́pọ́ tó àpúrúfù sí ọlọ́máṣẹ̀lẹ̀ àtẹlọmọ náà ọlọ́run yẹn la ní kó sìn la ní kó ṣe gbọ́ lónìí kó gbà yípadà lónìí má fi gbàlà rẹ dágbà kankan ibi tá a padé lánàá ó náà ní tó ní ṣe pẹ̀lú irun ọ̀kan gbòógì ní irun kíkí jẹ́ nínú ìlànà ìjọsìn fún àwọn ẹ̀dẹ́ ènìyàn láyé pólì ti kọ́ ló ti bẹ̀rẹ̀ o orí àwọn tí wọ́n ti ré kọjá ló ti bẹ̀rẹ̀ o tàbá ní kábẹ̀rẹ̀ sí ká kábẹ̀rẹ̀ sí ká láwọn ọlọ́run ètò yẹ pé àwọn náà sọ̀rọ̀ nípa irun jẹ́ ti ẹ̀ mákàwé wá fún ẹ díẹ̀ lónìí kátùmọ̀ wọ náà rọ nípa àsọ̀látù yìí ìrun kíkì kátùwọ̀ ẹ̀ ní wa dáadáa ìkan nínú ọlọ́run ilé ètò náà jẹ́ kan ìlú olókìkí Ànábì wa Isa alayhi salatu wassalam Sheikh Abdul Wasi wa salatu fún yìí alayhi salatu wassalam ah, kò torí ah, ah, àwọn òbínú ẹnìkankan nínú àwọn ànábì Ọlọ́run o akọ̀gbà yí pé ẹnìkan lọ́lọ́n fi ṣe akẹ́yìndé gbẹ̀gbọ́n wọn ni bọ́lọ̀ ń ṣe tó nìyẹn má jẹ́ kí inú bí ẹ wójó orí tí ẹ náà ohun tọ́lọ ń kú sẹ lákàtà torípọ̀ àwọn tó ń bínú ẹ̀kọ́ ń bínú kọ́dàrù ni wọ́n ń bínú ni ẹ̀hẹ́n wójó orí ànábì náà wo àsìkò tó dé ohun tọ́lọ ń kú fún un tí wọn náà gbà tó dẹ̀fẹ́ káwọn yóò gbà fọ́lọ́ látara ẹ lórí tiẹ̀ náà àfi kí wọn náà gbà fọ́lọ́ látara ẹ tọ́lọ́ ń tò látọ̀dọ̀ ẹ̀ fáwọn ẹlòmíì miin kẹ́yìn dégbègbọn lọ́gá wọn ọ̀gá ló níbi ká máa tó ipò bọ́lọ̀ ń ṣe tó lọ́dọ̀ rẹ̀ ìta wá fẹ́ sọ́n pa ẹ̀ lónìí bá ṣe ń ṣàlàyé pa ìrún orúkọ ìgbà tí ànábìrin sájáyé àwọn èèyàn ń parọ́ mọ́ya rẹ̀ pé ó dà pé oyún ṣìná ni torí pé kò wọ́n ní bàbá ń tiẹ̀ bá ànábì wa Ádámù ṣe ní bàbá tí ò níyà ẹ̀ẹ́n torí pé ànábìrin sá náà ní senior nínú mírèkù tọ́lọ́ ń gbà fi dá òun náà tún ní senior ni senior rẹ̀ ànábì Ádám òun ò níyà kò ní bàbá ya wa Hawa tún senior ànábì wa Ìsá bọ́lọ̀ ṣe dáhùn náà òun náà ní kò níyà tàbí sọ pé níbà ló gbé bí tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe gbé bí anábíwá Adam ṣùgbọ́n anábíwá ayínsá wọ́n gbé bí èmi àti àwọn náà ni àti wọ́n náà bá ṣe gbé bẹ́ẹ̀ ẹrántí tí wa ṣe lóyún wa sígìs mẹ́rin tọ́lọ́ndẹ̀ fi dáwẹ̀ déyàn láyé rèé ẹ̀hẹ́n tàwa tó kù ni àwa níyàlá ní bàbá yàwà yẹn láwá pọ̀ láyé rẹpẹtẹ anábì àyíká tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìgbàsọ́lọ̀ wọn bá ní kíyà rẹ̀ bí pẹ̀lú àìlọ́kọ tó ṣàwòyàn léèmọ̀ وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصني بالصلاة والزكاة ما دمت حيا àlàyé rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run bá tó dá ayé àtọ̀run kí ni àwọn àlàyé tọ́lọ́wọ́n bá ṣe fún wa ń yìí. ń pè ya nábì Ìsá nígbà táwọn èèyàn fi ẹ̀sùn ṣì náà kàn án ń bọ̀ mítà sí ń bọ̀ wa kàn gba bí yìí náà ni o. ní sí Saharun bàbá rẹ̀ وما كانت أمك بعية ìyá ànábìnrin sálọ́lọ́wọ́ bá ń dùn nù yẹn bàbá ẹ̀ kìí ṣe nira nù rẹ̀ mọ́ríàm bẹ́ẹ̀ náà ni ìyá rẹ̀ tó bí rẹ̀ mọ́ríàm náà ìyá tó bí ànábìnrin sá ìyá rẹ̀ gbámà rẹ̀ ọlọ́run ní òun náà kìí ṣe oníṣìnà lóbìnrin tó o bàbá kú Madame, ṣe náà ṣe ṣìná rí ṣe ẹ̀ṣẹ̀ránù rí ìgbàdàn lẹ́nu ilé ìgbà láti máa sọ bẹ́ẹ̀ fọmọ yín o àbú dájì mr agbájá ṣe náà ṣẹ̀ránù Wọ́n tọ́lọ̀ bá ń fi ń ròyìn ìyá ànábẹ̀ wà níta. Yà ọ̀kọ̀dà háró. kánà abókí mọ́ra àṣàwò. Kánà abókí mọ́ra àṣàwò. Ọlá ní rẹ̀ kì í máa ń ṣe èèyàn bí kì í ṣe ní ìranù kì í ṣọ̀bù Ìyá rẹ̀ náà dẹ̀rẹ́ torí pé yàrá ti sọ pé ọlọ́run ti sọ fún yàrá tẹ́lẹ̀ pé má bá wọn lẹ́jọ́ o ṣá náwọ́ sọmọ yẹn tọ́rọ̀ bá ti délẹ̀ kọlù àwọn aráàlú wá kẹnu pé a ọ̀lú kí ìfànú kẹlẹ̀ mú máa ń kẹ́nà fílmà sẹ́dí máa ń kẹ́nà fílmà ìjà báwo ló irú wà ni ọbẹ̀rẹ̀ sí bu ọkẹ́nubò

ogun tí ní tó ní ṣe pẹ̀lú ọ̀wọ̀ pẹ̀lú àpọ́nlé ah subhanallah ó máa súnmọ́ ànábì Ìsá lára o ó tún fọ̀yà rẹ̀ mọ́ wo clarification ńlá torípé ìyá ànábì Ìsá kò sáàrò jàre kan tó fẹ́ sọ́njọ́nà táyé fẹ́ gbà pé kì í ṣe kó gbóyún oyún ìṣìná wá ànábì Ìsá ló sọ̀rọ̀ tọ́kọ̀ àwọn èèyàn tó balẹ̀ pé. Ọ̀lá ìní àbíjọ lọ kí á ta níyàlé kí ta bàwà jà lánìí nàbí jà. Gbogbo àwọn jẹ́ latest tí wọ́n ẹ̀jẹ̀ ń ṣe láyé lónìí kò tó mọ̀ tó jọmọ ti àti tí kìí ṣọmọ ti ẹ àti tẹ̀yìn káyà sókè lórí ẹ̀ àti tí wọ́n náà ń bẹ̀rẹ̀ sí sunkún pé ọlọ́run tẹ̀ ń jẹ́ o trust mi ọkọ mi o trust mi. a máa dùn ẹbí kí wọ́n náà wá rí ọmọ òkókó tó yẹ̀yẹ̀ bí tí ọkọ̀ ẹ ń dáàtù pé ṣé òun dẹ̀ lóyún ìṣá àbó nǹkan bí kọ́mọ yẹn sọ̀rọ̀ a máa ṣe ẹ́ bẹ́ẹ̀ má bínú fara tó fẹ́ wọ́n ló ní lóòótọ́ lóòótọ́ rẹ ló fún lóòótọ́ lóòótọ́ fọkàn ẹ balẹ̀ ṣáà máa ọlọ́run ọlọ́run á padà lọ́kàn á mọ̀ pé kì í ṣe ọmọ àlè ló gbé wá ọmọ tiẹ̀

jáwòó anábìhẹ́sá ń sọ ń jẹ́ náà pé ẹrú ọlọ́run ọba lòun

bọ́ ṣe yọ kúrò tán fi kú tán ṣe gbogbo ẹ̀ tó gbogbo òwí òfin tó wá tọ́nà fi ránṣẹ́ sáyé pátá ọ̀rọ̀ ọ̀nù kíkí wà nínú ẹ̀ tó bá dá òfin ẹ̀ béèrè kí kó tìbí tí wàá lò wò fún ẹ. wà á sọ ní ibi sọlá. ó ní ọlọ́run ní kí n máa kírun kí n dẹ̀ sọ fún ọ̀yàn mìíràn kí wọ́n kírun. pàṣẹ káàtì máa dùn dùn àìjà. ó tún fẹ́lẹ̀ kejì kún àti kóun dẹ̀ tún máa ní kóun sọ fún àwọn ọ̀hún láti yọ zàká. wà bá rán bí wà lè dàbí. wà bá rán bí wà lè dàbí. ìtànàbìnrin sá pọ̀ gan-an akọ̀ mẹ́nu àrùn ibi tẹ́lẹ̀ náà ti wájẹ́ kọ́kàn ara bí yẹn balẹ̀ rẹ̀ pé bí wálì dàtí ló tún sọ kò sọ pé bí wálì dẹ́yà ó ní fún ìyá mi ọlọ́run mí ní ọmọ rẹ̀ fún wálì dàtí Allahu akbar ولم kò mi ń ṣọmọ ọrú ẹ̀ mi ìtẹ̀ kí ń ṣe lórí ibú ọmọ ọmọ rẹ ni mi o ẹ má fojú ọmọ àlè wò mí ẹ má fojú ọmọ ṣìnà wò mí o eléyìí náà ni ṣókí nínú tá a fẹ́ lò nínú pé ajákámọ̀ bíi pé àwọn ànábì ọlọ́run tán ti wá tí wọ́n ti lọ gbogbo wọn pátá ni wọ́n mọ̀ túmọ̀ ọ̀run náà mọ̀ pàtàkì irun ni wọ́n kírun lọ́nà bá ṣèrun lọ́rùn ọ̀yàn fún ó kàn níye rọ́kà tó ṣe lọ́rùn fún ìtòṣe lọ́ràn fáwà ní ọmọtí ìsìn èmi àti ẹta ń ṣẹ̀mí láyé ní ìsìn láti over one thousand four hundred years dánàbí ti dánàbí ọlọ́run gbogbo àwátá wáyé láti ìgbà náà dí sí gbogbo apáta ìrùntọ́lọ̀ ní káwàá kí ó ní irun ẹ̀ márùn lójúmọ́ tó ń pọ̀. inna ayo ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamati min amalihi salatuhu. alábì náà fi jẹ́ ká mọ̀ nínú àdéhùn tá à ń ṣàlàyé tá a ti sá mẹ́nubà lánàá fún wa pé àkọ́kọ́ ń tí ọlọ́run máa wa lálẹ́ kìyàmọ̀ anábì irun wa ni o. ni ìrún ìrún ìrún kò sáta ká anábì jáde láyé nínú àwọn àsọgbẹ̀yìn tá anábì sọ anábì ní asọ́lá fa'íyìn sọ́lù hajji fàkọ̀dá fúláhà wa àrùnjáhà anábì tẹnumọ́ ìrún ìrún ìrún wọ́n mọ́ Wàísọ̀lù ah. hajji. Arábìnrin tí ìrùn ẹ bá fi lè dúró dáadáa. Ọ̀pàdé afúláhà wa ń jáhá. Ó bá fi lè náàfà láti rẹ̀rùn kí láyé ẹ tó wá yìí, ó ti ráyé wá o. Ẹ̀wà ń bá sàdá. Ẹjọ́ sọ fún pé ó ráyé wá. Ah, ni, ó sílọ̀ ni yẹn nǹkan mélòó wá sìn kì í ṣọ́lọ́. ọyìn tí ìrùn rẹ bá ti ní problem. pápádé kọ́ bá wa kọ́ sí ọ. pápá ti ní jíúrì nìyẹn o. arábìnrin irú èèyàn bẹ́ẹ̀ ó ti pòfó ó ti ròfó ogúnlẹ̀ tó gbé tí òfó kí tèmi àti ẹ má jẹ bẹ́ẹ̀. má fi ìrùn ṣeré mo bẹ̀ ẹ́ ṣèwádìí ń pa rẹ̀ ó ní bọ̀tẹ́ eh, i'm not a muslim báwo mo ṣe máa kírun èmi náà ti padà gbọ́ pé ìrun wà very very important ah wàá gbà síláàmù ni ṣé ti yẹ àwọn oníbàbọ̀ ṣe máa wá gbà ti very easy kò nira kò kódà kò nira ní kankan kódà tó bá lò gbà lónìí gan aṣọ tó fẹ́ máa wọ̀ bàtà nǹkan gan wàá kàn tó máa rí pátó máa wọlé wá bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni pẹ̀lú ìrọ̀rùn tó pé àwọn kan dúró de pé àwọn wo lájọ fẹ́ ṣoríire yìí ná káwákan wá gbọ́ pé wọ́n ti ṣoríire yẹ kákan àláǹsà ọ̀yàn pé a ti mẹ́nìkan o madam kan ti gbà sílámù sísà kan ti gbà sílámù brọ́dà kan ti gbà sílámù bàbá wa kan ti gbà sílámù báyìí o kódà tó fi kàn tẹ́ẹ̀ kírun

kò sí ṣékọ̀lú àti ẹ̀sìn tó ṣe péjú wò ọ̀rọ̀ àìwò sí nílẹ̀ sí wa. شرح الله صدره للإسلام ẹ̀sìn tí ò kẹgbà dání. فهو على نور من ربه. kò ní gbàùgbàùgbàùgbàù kankan nínú. فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. jọ́mọ bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́kàn ẹ̀rọ láti gbà kó fẹ́ ṣètọ́ lọ́hùn-ún ó fẹ́ ṣètọ́ lọ́hùn-ún tó dẹ̀ sáyé tó bá jẹ́ kẹ́mí ẹ rọ̀ kẹ́mí ẹ fà mọ́ ó ti ṣoríire yẹn kó kàn wá bẹ̀rẹ̀ ló kù eléyìí náà ni àwọn àpele tá à ń ṣàlàyé bọ̀ ń tó ní ṣe pẹ̀lú òrùn kìkì tẹwárí irun tá à ń sọ yìí nínú àwọn kan míì tó tún yẹ ká ṣàlàyé fún wa ń bẹ̀ tẹ́lú bá ṣe ń pe àwọn ẹlòmíì tí ò tí máa kí pé kán wá máa kí bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ gbọ́dọ̀ àwọn tí wọ́n ti ń kí náà kán yé kí káwọn náà yẹ kíkí ọ̀pọ̀lọpọ̀ àwọn àkídà ló pọ̀ lásìkò táwà yìí àwọn èèyàn ìdẹ fúra ah ojú ma ń rí tó báwọn èèyàn ṣe kírun ní ìsìn ojú èèyàn rí pé hey ti wá ṣàánú ẹ̀yìn tẹ̀ tí wá ń kírun kí ló dé tí wá ń kí báyìí إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ẹ̀sọ́pọ̀ agídí yìí bàbá ìmọ́mù ẹ̀yin bàbá wa yìí ẹ̀yin brothers wa yìí ẹ̀yin ìyá wa yìí ẹ̀yin sisters wa yìí wọ́n lásìkò tẹ́ ń kírun yìí ìrun èyí tí wọlé ẹ̀wọ̀n náà rẹ̀ yìí nìsin lápẹẹrẹ àwọn èèyàn ń kí sọ̀látùl ìṣáà ní tó 8 tó rán fẹ́ parí àti ìṣáà àti tààrọ́wẹ́ aṣáà wọ́n fẹ́ parí gbogbo ẹ̀sàgún mẹ́jọ àbọ̀ pé wọ́n ti ní àdúrà kan lẹ́yìn ìgbà tó bá ṣe tààrọ̀ wí ìtàn <laughs> àná àwọn gbé wà sọ́sọ́ ọ̀dọ̀ alágbájá àwọn gbogbo ilé ìyẹn náà fẹ́ náà máa fókọ̀s àwọn akírun gbà tí irun ò wọlé ẹ má kí àìsá ní tó ni o ọlọ́run ò bẹ̀ wá ó pàṣẹ fún wa ni àbí kí ló ń ṣe ẹ́ tẹ́lifíà lèmi sọ pé ìwọ ló mọ̀ èmi kọ́ ni mo mọ̀ ọlọ́run pẹ́ láṣẹ pé kò ni èmi ń ṣe tèmi ìwọ́n náà ṣe ti ẹni agomẹ́lì ní káwọn wá kẹ́yìn ṣáì ẹ̀tẹ̀ ṣìlẹ̀ kí ní bí abẹ́ agomẹ́jọ kọjá bí ìṣẹ́jú mẹ́wàá tọ́rọ gbọ́dọ̀ fi ń tàbà bí wákàtí kàtí bí ìṣẹ́jú mẹ́wàá lẹ̀ láàrin sọ́látìlú magrib sí sọ́látìlú àìṣà ẹ̀dẹ̀rí pé ìrún magrib ń wọlé ní ìsin lásìkò tàà ń ṣínú oúnjẹ bí aago bí méje kú bí ìṣẹ́jú méjì bí 7 minutes before bí 2 minutes before 7 ìwúrà àsìkò tí òòrùn yẹn wọlé nìsín nìyẹn ẹ wá mọ̀ ọmọ fi sọ̀dátìlẹ̀ ìṣá yìí di bí aago mẹ́jọ ó kọjá bí ìṣẹ́jú mẹ́wàá ẹ má kí ìṣá yìí 8 mọ́ ah, ọ́n àwọn ọmọ látijọ́ yìí o

àsìkò ọ̀nà tààrẹ ń kí ẹ náà ìrìwáyà mi wá sọ pé lè awwaliwa kùtì ha ní gbara gbára tí ìrùn yẹn bá wọlé ìrọ̀ ẹ̀ ń tẹ́ ń kí sọlá zóre náà tẹ́ wá ti pámánẹ́ǹtì ìrùn àyílá sago méjì ọ̀sán eléyẹn náà kò sí àsìkò tẹ́ ń kí yẹn ó ti ń pẹ́ jù ago kan ó kọjá ago kan lọlù ní zóre ti wọlé nìsín ẹ máa jẹ́ kásìkò yẹn bó ṣe ń wọlé yẹn ẹ tètè fi pàdé ẹ ẹ má pámánẹ́ǹtì ẹ̀ sígbà yẹn ẹ̀nà sọ̀rọ̀tùlù asìrì ní ìsìn ìtò fi ń dáadù pa fẹ́ kí sọ̀rọ̀tùlù asìrì ìsìn ní káàgùn mẹ́rin ma kọjá ogún ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́ẹ̀dọ́gbọ̀n wọ́n kí ló ń jẹ́ 420 425 430 irasiko yẹn ló wà òkè báyìí ní ìsìn láti kí sọ̀rọ̀tùlù asìrì ojú ọjọ́ yẹn yí padà ní wo sọ̀rọ̀tù súbì náà ní ìsìn sọ̀rọ̀tù súbì ní ìsìn náà aago mẹ́fà gbọ́dọ̀ kọjá ká ilẹ̀ yẹn pẹ́ kó tó mọ́ ká tó kí sọ̀rọ̀ láti súnmí ìrìn àṣùbà aago mẹ́fà gbọ́dọ̀ kọjá ní àsìkò tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ní Ramadan ní 2026 ní tá ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kẹ́lẹ̀ yẹn máa ṣì gbọ́ kó má lọ gbọ́ bí ọdún mẹ́rin sí gbàtàwà ẹkójú ọjọ́ ti yí ni Ramadan ta dẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ náà ọwọ́ bẹ̀rẹ̀ tá ṣe wá Ramadan di lọ́dọ̀ ẹ lónìí òun náà ní tá fi ń ṣòǹkà o àbíbẹ̀lẹ̀ ní Ramadan ti Ramadan di mẹ́wàá báyìí èní ni Ramadan ní di 10 òun na fi ní ń sọ lọ́wọ́ yìí o sọlú kàmà rọ ìtumọ̀ ní òsọ́lì torí ẹ̀ o gbọ́dọ̀ mọ̀ irú Ramadan ní sáà ń gbà lọ́wọ́lọ́ 2026 yìí tàwà ní ẹ̀yí 1446 o gbọ́dọ̀ mọ̀ wípé irú Ramadan ilé ta ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí ní 1447 tàwà ní 2026 èní ni Ramadan di méjìlá twelve ìgbà ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn o má kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́jọ́ míì tó bá ti ń gbọ́ tá à ń ṣàlàyé àsìkò òun bó ṣe ń yí nìsín ó tún lè di parí oṣù yìí kó tún change ó tún lè di bí oṣù bí èlò sẹ́yìn kójú ọjọ́ yẹn tún fà sẹ́yìn àbí kó tún lọ síwájú sí i ìta aṣáfẹ́ ń ni pé sọ́lẹ̀ sọ́lẹ̀ àsìkò àsìkò ọ̀run ní kò kírun. kàmá rọ àìsàn mú ní ìwòsànlé. alábìnrin ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí pé mò ń kí ẹ̀rí kà bẹ́ẹ̀ ni ẹgbọ́lẹ́ tó ṣíwájú yín ni pé mo ṣe ń kiri.

tásíwájú yẹn bá ti wá ń wa lọ àwa tó kọ̀ àdákẹ́ à ní máa hó bí ìgbàta wà lọ́jà ètò pọ̀ ní ìsìlámù gan-an inú mi àdẹ̀ dùn tí bá ríra mi láwùjọ ẹ̀sìn tó jẹ́ sì tó wá látọ̀dọ̀ ọlọ́run orí ìyẹn máa wú ara ìyẹn máa yá. máa hàṣánà tí náà wà dúnìyà ìdájíta máa kí ló fi ń dùn tó nínú ìṣẹ̀mí èèyàn láyé. máa hazana dínà. tọ́lọ̀ ń bá lè kẹni láyé. máa hazana dínà. tó fi ẹ̀sìn ṣe ni lọ́ṣọ̀ọ́. wà dúníà ìzàjì támà wá. tọ́lọ̀ tó wá ṣàánú èèyàn sí yàn tó tọ́lọ̀ tó wá fi ilé ayé tó tó wá fi ṣìkẹ́ fún fi dùnìyà bìlá tí yàn lẹ́sìn. láàbàrọ̀ الله في دنيا بلا دين kò sádùn nínú ìṣẹ̀mí tí yàn ń lò tí ò mọ́ Ọlọ́run lọ́kàn kò sádùn ní ó lè dùn lójú ẹni yẹn àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n nímọ̀ nípa ọta lọ́lọ́run wọ́n mọ̀ yí pé ẹni yẹn ah! ó kù díẹ̀ ó kúrò ń díẹ̀ ó kù púpọ̀ torí pé àwọn Yorùbá ní ó kù díẹ̀ káàtó àwọn kọ̀ọ̀kan wá wà tó yẹ kó ó kù púpọ̀ káàtó làwọn kéèyàn láyé kó má lẹ́sìn ó kù púpọ̀ káàtó fẹ́ nìyẹn abẹ́ọ̀lọ́n bá kójọ kó má ṣíwá ní ẹni tó wáyé wá ṣàṣìdánú àmín bákanáà nínú tí a tún fẹ́ ká fi parí rẹ̀ lónìí ó náà ní tó ní ṣe pẹ̀lú bá a ṣe sọ̀rọ̀ nípa àsìkò oorun yìí níbo là ń kọjú sí kírun jihatul kibla mo ti ṣàlàyé fún wa náà lọ́dún tó kọjá àtúnmọ̀ àtúnsọ lọ́dún yìí ṣẹ́rí tí yàn bá jí láàárọ̀ tẹ́ bá fẹ́ mọ́ bọ́ ní kíbìlà kọjú sí oòrùn tó kọ́kọ́ jáde láàárọ̀ yẹn ẹ̀dúró síta kẹwò ra yín kẹwò jìjì yín ṣáàdò yín nínú oòrùn yẹn tẹ́ bá ti rí ibi tí ṣáàdò yín gbà láàárọ̀ yẹn ọ̀dà sàìjẹ́ bá wá gbà ní after sọ̀rọ̀tù zoro yẹn sí bóyá bí aago kan kọjá aago méjì ńlọ yẹn ibi tí ṣáàdù yín bá gbàǹgbà náà ibẹ̀ náà ni kíbla yín oòrùn ti ń lọ wọ̀ nìyẹn kò nira rárá láti mọ àsìkò kíbla kò nira ìwọ náà mójútó ee ìmọ́tótó ó dọwọ́ wa o ibi náà láti ti máa tẹ̀síwájú lẹ́la pẹ̀lú ògo Ọlọ́run subhanaka alhamdulilayi وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n fún ní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí títí olùgbọ́wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn dọ̀kítọ̀rọ̀ wa wọn náà ní o oh eight o oh thirty five seventy five fourteen sixty six facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.